رضي الله تعالى قالت جاءت امرأة رفاعة إلى النبي صلى الله عليه وسلم جاءت امرأة رفاعة إلى النبي صلى الله عليه وسلم فقالت كنت عند رفاعة القرضي fatọlakọni fabatatọlaki hadithu yìí ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ṣẹ̀ríà ló kó sínú òun lẹ́ẹ̀fi rí i pé kọ́dà ó gùn díẹ̀ yóò sì wáá da kọ́dà ká tó máa túmọ̀ hadithi yìí kásálàyé àwọn kankan nípa irú ìdájọ́ tí hadithi fẹ́ fi tọ́fẹ́ fi hàn wá òun ní ń pa ọ̀rọ̀ at-talaq yìgì jíjá láàrin ọkọ àtìyàwó ǹjẹ́ bí àwa ti bó ti dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́wọ́ lónìí ǹjẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run tó àmọ́ kí ló sọ obìnrin di ẹ̀tọ́ fọkùnrin a sì wá ló ti dèèwọ̀ fọkùnrin yìí náà ó bínú lọlé wọn ó sì tún bínú dé ìyá akẹ́ni ńkọ́ ó ti jà lọ ó sì tún wù náà ó tún jáde gbogbo eléyìí ńgbà téèyàn e ṣe ẹranko torí pé wàhálà kọ́d karamna bani adam olúwa la kàn máa nàbí adama lé ẹ̀yin náà sì fi ra yín sípò àpọ́nlé ara àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fọ́mọ anábì ádámà ni pé ọmọ èèyàn láì ṣẹranko a gbọ́dọ̀ kàn gbọ́ pé bọ̀dá ìyàwó wọn ti dé tá ń fi fún un ń jò wọn fẹ́ra wọn ọ̀pọ̀lọpọ̀ lé ní ọ̀wádìí yìí wọn lónìí ìyàwó dé ó dé náà ni ó sì lọ ọlọ náà ni. Lo, ó tún padà dé ó tún padà dé náà ni olúwa ò fẹ́ ìgbésí ayé ẹranko fọmọ ẹ̀dá nìyà wọ́n lọ́kọ́ karamna bani adam ìdí nìyí ni sẹ̀ríà ìsìláàmù fi yàtọ̀ sí gbogbo sẹ̀ríà lọ́pọ̀lọpọ̀ àtòfin pàtàkì jùlọ ń pa pé kí ló sọ obìnrin dẹ̀tọ̀ ọkùnrin kí ló sọ ọkùnrin náà dẹ̀tọ̀ fún obìnrin kìsì ló lè gé ẹ̀tọ́ yìí eléyìí tá à ń pè ní at-talaq lil asaf ní tọ́ báyàn nu jẹ́ bàbá fojú sẹ̀ríà tọ́lọ́hún wò ó ni wọ́n jọ ń gbé lónìí ni wọ́n lẹ́tọ̀ ara wọn o wọ́n èé ṣe tọkọ-tìyàwó mọ́ lọ́dọ̀ tọ́lọ́hún nílànà tọ́lọ́hún àti sẹ̀ríà tọ́lọ́hún fi rán Muhammad sallallahu alayhi wa sallam wọn ò sì máa bí wọn bá sì gbé bẹ́ẹ̀ fáìmọye ọdún ìgbé ń zìnà ni wọn ń gbé torí wọn lẹtọ wọn lẹtọ ara wọn mọ. ìdí ẹ ní hadithu yìí nù àwọn àkọsọrọ anabi tí ó ṣe pàtàkì àmẹyìítọ bá kan àrùn tí ń ṣẹlẹ̀ ní àwùjọ tiwa ó tún ayẹ ká mọ̀ ní pàtàkì inú àrùn tí ń ṣẹlẹ̀ láwùjọ yìí òun là ìkùnlá àìbìkítà bó lobìnrin ṣe dẹ̀tọ́ ńgbò ni ò sì jẹ́ tọ́ mọ́ òun ni hadithu yanla wa aisha radiyallahu anha ara òfin tọ̀láàkù bẹ́yàn tí kọ́yàn bọ́kọ bóbìnrin bá fẹ́ padà sílé ọkọ tó ti kú o ìdájọ́ wo ló dé ìgbó ló lè padà ìgbó ni ò lè padà gbogbo ẹ̀ níbẹ̀ ní òfin ọlọ́run ọjọ́ báwa ti dàrú lónìí ọlọ́ náà ni ó sì tún dé náà ni ntí ń dánwò ń gbọ́ lọlé wọn ń ọkọ ọ̀mọ́ ó sì tún padà dé wọ́n ti parí ìjà náà nù. ẹ̀ńtọ́ bá jẹ́ ìjọ la ilaha illallah Muhammad rasulillah sallallahu alayhi wa sallam àmọ́ mẹ́nu bá lọ́pọ̀lọpọ̀ ìsìláàmù ti wọ̀ parí síbi mo kírun mo gbàwẹ̀ o ó dòkòló fèsìlmẹ́ká fàtàlì olùwà ní tapá tẹsẹ̀ torí tara yín ni ẹ fi wọnú ìsìláàmù. bẹ́ẹ̀ bá ń jẹ́ mùsùlùmí tí ń kírun tí ń gbáwẹ̀ tí ń yọ zaka tí ń lọ hajj almuamalat ìṣesí bá a ti bára ẹni lò tó fi mọ́rọ̀ nìkaahu bó la ti fẹ́yàn bá a bá sì fẹ́yàn mọ́ bó la ti yọ̀ǹdẹ̀ ṣé akàndé akàn wa mú ẹrù obìnrin à ń dà síta ni obìnrin àbóbìnrin náà wà lọ ń ti àwọn àbúrò wá pé báwùjọ yìí ni gbogbo wa náà ń gbé gbogbo ẹ̀ là ń gbọ́ nígbèsè ayé tó yẹ pé ní wàláyé ó súnmọ́ tẹran kó ọlọ́run ò sì fẹ́ bẹ́ẹ̀ wàlá kọ́dí karamna bani adam nípa báyìí bí yìgì tí ń jẹ́ yìgì tí sẹ̀rí àfaramọ́ bá ti so ọkùnrin àtobìnrin pọ̀ tí wọ́n ń jẹ́ lọ́kọ nítorí tú wọn ká òun ni tọ́lá òun ni àtọ́lá pé a mọ yọ̀ǹda rẹ nílànà ti sẹ̀ríà bẹ́ẹ̀yàn bá wá lóun yọ̀ǹda obìnrin tọ̀láàkù wá pé ó pé oríṣiríṣi ọ̀nà tọ̀láàkù rọ̀jẹ̀ ń bẹ tọ̀láàkù bá inú bẹ̀yìnú náà tó ń sọ̀gọ̀rọ̀ ọ̀tọ̀lẹ́yìn atọ̀láàkù bá inú bẹ̀yìnú náà tó ń kúbọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bọ́ba já ẹ lè so láàrin ara yín lọ́kọ níyàwó náà tẹ́nìkan ò ní dá sí i igi kan bẹ tó yẹ pé ní bọ́ba ti jáde bẹ́ẹ̀ obìnrin ò gbọ́dọ̀ padà sọ́dọ̀ ọkọ yìí mọ́ àfikọ́ lọ tọ́lé ọkọ mi wò naam nbẹ nọ alukurani bẹ́ẹ̀ wala tahil fala tahillu lahu min ba'du hatta tankiha zawjan ghayra Ọlọ́run wí bẹ́ẹ̀ òun náà ni hadithu yà ń la wa aisha yìí fẹ́ sàlàyé radiyallahu ta'ala anha kèké sọ̀rọ̀ akàn wa ń mú yàn bí ẹranko bíbí kò kò kò sófin kan ó ti jà lọ ó tún jáde àwọn e, e, ìkọrẹ nílẹ̀ kan bẹ tó bá ti dé lẹ́vù nì ọkùnrin ọ̀lẹ́tọ̀ kó tún obìnrin òun fẹ́ padà mọ́ àfikọ́ lọ́ọ́ fi ọkọ̀ mi bíbí ọba wa bí ọba gbé e tọba wa fẹ́ padà ń gbà náà kò sí wọ̀ nbẹ àmọ́ sẹ̀rí àníkọ́lọ̀ dábò mi ti dé irú stéèjì bẹ́ẹ̀ irú stéèjì wo. òun ni a fi ní ìran tọ́láàkù ó pé oríṣi mẹ́ta ìran tọ́láàkù alákọ̀ọ́kọ́ òun ni àtọ́láàkù rọ́jìrì òun lèyí tí mo ní láàrin ọkọ àtìyàwó bí wọn bá tún ti padà wò ó pé tọ ọ̀dàjà tún máa fẹ́ra wa lọ kò sí ẹ̀ẹ́ kò sí formality kan kò sí sẹrimóni kankan ju pé ah, ọlọ́wọ́n ọ̀fẹ́ mọ́ ìsìnkún ti ń fẹ́ àmọ́ yọ wá dé káwọn èèyàn jẹ́rìí sí i yọ jẹ́ kíkíni bọ́sẹ̀ lẹ́rìí méjì pẹ̀tọ́ lamẹ́yìn tóun lóun ọ̀fẹ́ mọ́ òun tún ti ń fẹ́ o àmẹ́lẹ́ yìí lálàá bẹ́ẹ̀ bá mọ̀ kó wọ́n gba obìnrin padà lẹ́yìn tí ó ti lóun kọ́ ọ gbọ́dọ̀ jẹ́ kí láàrin yóò ṣe háìbọ̀ mẹ́ta àbí mara mẹ́ta ẹnu tọ́lọ̀ ń yọ̀ǹda fún ọ̀nà òun là fi máa pàkíyèsí ẹ dákun gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wa nù lé tọ́lọ̀hún sẹ́yìn lálàtúnṣe ọlọ́run máa ń yẹn lòmíì bẹ́ẹ̀ pé a ọ̀rọ̀ yìí àfi kí ìyá akíní ọ́ dá sí i àfi káwọn aláàjì lẹ́kọ̀ọ́ gbọ́ sí i bẹ́ẹ̀ yẹn bá mọ̀ kóun fẹ́ parí irú ìjà títọ̀ lákò bá ti ṣẹlẹ̀ ńbẹ̀ yìí ẹ wáyé kó dìgbà tọ́lọ́run ní ọ parí háìdọ̀ mẹ́ta àbí ìmọ̀ra mẹ́ta kótó di pé yìí kò pósù mẹ́ta o kò síbi ọlọ́run ti pè é ní kíni oṣù mẹ́ta thalathata kòrò ìbára tọ́lọ̀ ń lónìí kòrò òyìnlẹ́dẹ̀ larubawa máa wá túmọ̀ haibọ̀ ẹ̀jẹ̀ tóbìnrin máa rí lóṣooṣù ìsì máa túmọ̀ ìmara lẹ́yìn ẹ̀jẹ̀ làáfin wí bẹ́ẹ̀ pé ìmọ̀ haibọ̀ mẹ́ta àbí mara lẹ́yìn gbogbo ẹni tí ọba dá sí wọn parí ìjà ni wọn lọ pé wọn lé wọn ni ẹ gbọ́dọ̀ ṣe láàrin ìgbà yìí torí pé ní àìṣe láàrin ìgbà yìí tọ́ba fi de pé gbà náà ti kọjá kọ́dà bó ṣe ṣẹ́jú kan lè kọjá kọ́dà bó ṣe jọ́ kan ọkùnrin ọ̀lẹ́tọ̀ kọ́kàn wá ọ̀dà amutun ti fi ọ padà mọ́ yóò so yìgì míì ni nínú sharia islam òun la ka hadithu. Eh, maakil ibn yasar níjẹ̀ẹ́dógún ẹni ọba ti lè fi obìnrin lẹ ayé ìgbà tá ń pè ní haidọ mẹ́ta àbí mara mẹ́ta ilẹ̀ ẹ̀ máa tí wọ́n ń pè ní ida ọwà nù àlàáda rẹ̀ àbí nù ida rẹ̀ tọ́bìnrin bá ti le wà nù ida tó fi kọjá tásìkò ida bá fi kọjá kọ́dà ọkọ rẹ̀ bọ́bá padà lóhun tún fẹ́ fẹ́ ẹ̀ sọ yìgì míì láàrin wọn ni yọ san sọ̀dá kí míì fún ọlọ́nkún obìnrin lédè bẹ́ẹ̀ ṣe pé akànmọ wa gbá wọn bọ́ọ̀lù ọjáde ó tún wọlé èyí ń bá wọn. tọ́ba wa di pé ọkùnrin yìí ọkọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kínní bẹ́ẹ̀ kótó di pé ìdá parí ọgbà padà sẹ̀rí àti kọ́lẹ̀ pé okùn méjì fún ọ kì í ṣe pé kò láàlà pé ọkàn máa gbé máa lọ tún máa bọ̀ máa lọ tún máa bọ̀ wàlàkọ́dì kàrámnà bani adama olúwa ní akpọ́n ma nabi adama lé ń sẹ́ran ko àfẹ́ni ọba sọ̀rọ̀ ẹ̀ dẹ́ran ko ọ̀pọ̀lọpọ̀ ló ti ń sọ̀rọ̀ ẹ̀ dẹ́ran ko lónìí pàtàkì jùlọ ń pọ̀rọ̀ à ń fẹ́ yàn à ń kọ́ yàn yìí kò lálà. ní ti sẹ̀rí àtọ́lọ́hún ẹni ti lè ṣe bẹ́ẹ̀ kọ́dà bó ikọ́ lónìí lẹ́yìn wákàtí kan wọ́n sì tún parí ìjà ọtún ní ọ̀dà o ti gbà ya kínní padà n ti bẹ nú àkọọ́lẹ̀ pé chances tiẹ̀ tó ní láti kọ obìnrin yìí lẹ̀ ó di kan okùn di yóò jẹ kéèyàn ọmọ wa mọ bí o ṣe máa ṣe ntí sẹ̀rí àfẹnù pé ẹ má sọ àwọn obìnrin di ìgbà àwíyọ́ bẹ́ẹ̀yàn bá tún wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ó tún ti wà lákọọ́lẹ̀ náà ó di méjì sẹ̀ríjọ́ tó bá di pé mẹ́ta òun ni wà fàlàtà xìlùlàhù mìbàdù hàtà tànkì hazawjan ghayra ọ̀rọ̀ yìgì tuntun so mi ọ̀ràn ma yọ lọ tọ́lé ọkọ mi wò yọ lọ tribe mi wò wọ́n sọ di ẹ̀yin obìnrin sẹ́rí pọ́lọ́ nǹkan yín lé púpọ̀ ẹ̀yin lẹ́yìn yẹ̀yà ara yín o ọ̀pọ̀lọpọ̀ ń yẹ̀yà rẹ̀ lónìí ńgbẹ́ pé òun náà lọ wọ́ra rẹ̀ lọ òun náà lọ wọ́ rẹ̀ lọ ilé ọkọ yìí ẹnìkan ò tọrọ rẹ̀ lọ́dọ̀ ẹnìkan ẹnìkan ò fi fún mo fi ní ẹni tó bá gbéra rẹ̀ sípò ẹranko òun ló ní wọn ó lò òun lò ẹranko àmọ́ ní òfin tọ́lọ́run Allah ọlọ́run ó mójútó ẹ̀tọ́ ẹ̀yin obìnrin tó pé obìnrin téèyàn bá ti kọ̀ lákọ̀ọ́kọ́ tí ń wo ọ̀ràn tí ẹ̀dá bá fi parí ọ̀dà àpè ọmọ fẹ́ mọ́ àmọ́ kó o fi mọ iyì rẹ̀ lọ́tún yìí gì mí so ọ̀sán sọ̀dá ọ̀fẹ́ fẹ́ yàwó mi nù. No àmọ́ lẹ́tọ̀ sí i bàbá wa tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì tọ́ba fi ń dẹ lẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ afẹ́so yìgì tiẹ̀ kọ́ mọ́ yọ lọ dánbò mi wò bàbá dánbò mi wò tọ́lọ́mùbá níbi ọ̀rọ̀ ọlọ́run alhamdulilayi bàbá wa wù ú lẹ́yìn ìgbà nígbà ah, ibi tóun ti kú náà tún dáa ju ibi yìí lọ sẹ̀rí ọkọ̀ fóbìnrin kó tún wá padà pẹ̀lú kínní pẹ̀lú yìgì míì ní o pẹ̀lú yìgì tuntun àwọn eléyìí eléyìí là ń pè ní baynunatun kubra takọkọ tá a wí ni ní baynunatun sugra bẹ́ẹ̀ bá fi fọbìnrin lẹ̀ tí ń da rẹ̀ bá fi parí banat minhu àmọ́bìnrin tó bá sì wà ní pé láàrin haidọ̀ mẹ́ta àbí mara mẹ́ta kò tí ì di bá iná talaqun raj'i òun náà ó lè gba nǹkan rẹ̀ padà kò ní di igi mi kò ní di sàdáàkì mi nípa báyìí àwọn wọ̀nyí ni. Ni ọ̀rọ̀ nípa àtọ̀lá tí máa jẹ́ kí ìbáṣepọ̀ tí ń bẹ láàrin lọ́kọ-láya tọ́lọ̀ ní kẹ́ ẹ má lórí ẹ̀tọ́ ẹ̀tọ́ náà lẹ́sìn gbọ́dọ̀ fi jẹ́ ọjà kìí ṣe pé akànwá so àtúnjà àtúnso àtúnjà irú àwọn ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ báyìí òun ni láyà nebà Muhammad sallallahu alaihi wa sallam òun nìyà ńlá wa Aisha wa rìpọ́ọ̀tù fún wa yìí jaati mura'atu rifa'at al-qurazi arákùnrin kan náà àwọn sọ̀hábì anabu muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní rifa'a al-qurazi ó níyàwó ìyàwó rẹ̀ ló wá bá anabu muhammad sallallahu alaihi wa sallam ló wá complain complain rẹ̀ níyà ńlá wa aisha ń rìpọ́tù yìí ó níyàwó rifa'a wá ọ̀dọ̀ anabu muhammad sallallahu alaihi wa sallam ìwọ̀n sọ báyìí pé kuntu inda rifa'a al-qurazi fa ó lóun ti ṣègbà kan tóun jẹ́ ìyàwó Rifáà tẹ́lẹ̀ fatọ́lákọ̀ ni ó ti wá kọ̀ òun lẹ̀ Rifáàtul Quradi ó ti kọ̀ òun lẹ̀ kódà kíkọ ẹ̀kínní ẹ̀kejì kọ́ fàbátà tọ́láàkì ìyẹn ni pé ní ó ti pẹ́ mẹ́ta baynunatan kubra ó ti kọ̀ òun ó ti pé kínní ó ti pé mẹ́ta tá ń pè ní tọ́láàkùn ba'inun baynunatan kubra. فتزوجت بعده عبد الرحمن ابن الزبير. ìgbà orí bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí ló ń wá lọ lọ́kọ mi tí ọkọ yìí ń jẹ́ abdulrahman ibn zubair wa innama ma'ahu mithlu hudbati thawb arákùnrin yìí gẹ́gẹ́ bí tìjú tó gbọ́dọ̀ wà lára obìnrin tá a sì fẹ́ káwọn obìnrin gbogbo ẹni tí ń kọ́dà bí yẹn bá ní kọ́ọ̀sì àti kọ́ obìnrin láwọn nǹkan tó jẹ́ bíi private part ara ẹni àyíwá làmọ́lẹ̀ pé bí n bẹ́ẹ̀ nu tíra bẹ́ẹ̀ arábìnrin yìí tí ó fẹ́ sọ wájú anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni pé àjọṣepọ̀ tí máa bẹ láàrin lọ́kọ láya tó jẹ́ halali ọkọ tuntun tóun fẹ́ yìí kò lágbára rẹ̀ ọwọ́ apá lówe fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé mẹ́tìlì hódìbà ti fáwùlì pé n ta lè pè ní nǹkan ọmọkùnrin rẹ̀ bí etí aṣọ báyìí lórí bó ti wí fún anabi nù anabi sì ti gbọ́ yé sallallahu alaihi wa sallam fatabasama rasulillahi sallallahu alaihi wa sallam anabi wa rẹ́rìn músẹ́ bọ́lọ̀ ti ṣe anabi muhammad sallallahu alaihi wa sallam anabi yẹ ṣe afọnọdzu ṣẹrùbà wọn gbé a ẹ má déwájú rẹ o nkaluku ló firi láti wá sọ ntí n bá ń dùn tó sì fẹ́ ká anabi ọ sọ ọ̀nà fún un èyí tá anabi ṣe fatabassama rasulullah anabi ti gbọ́ yé débi tí ọ̀ dé anabi wa rẹ́rìn músẹ́ waqala anabi wa ni aturidina an tarji'i lọ́rọ̀ kan dé ọ̀fẹ́ padà lọ́ọ̀dọ̀ rìfà tẹmọ kó wọn sọ débẹ̀ àmọ́ anabi sọlọ sọlọm o ti gbọ́ yé pé kí lọ́ọ́ fa àwọn rojọ́ pé ẹni báyìí mo wà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ òun náà ló sì kọ̀ mo ti wá lọ́ọ́ fẹ́ ẹni báyìí anabi ti píìkì ẹ̀ ń pé arábìnrin yìí fẹ́ padà sọ́dọ̀ ọkọ àárọ̀ rẹ̀ ni ẹ ṣeun àtúrídìí na àǹtàrùjẹ̀ ìlà rìfà á láà anabi ni kò ṣeé ṣe hatta tadhuqi usailatahu wa yadhuqa usailatak owó èmi là anabi pa fóun náà sallallahu alayhi wa sallam anabi sasa gbẹ̀ntì ọba sì ju anabi náà yìí máa sọ̀rọ̀ àṣà bí à ń ni bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù anabi náà máa dà nǹkan láwọn tá a mọ̀ pé ní ọmọlúwàbí yìí fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bóun ti pa lówe fa nàbí òwe là nàbí náà pa fún un gbà kò ṣeé ṣe o hatta tadúkì usailatahu wàyàdúkọ usailata ìtumọ̀ eléyìí lédè lárúbáwá ni pé àfi kájọṣepọ̀ wà láàrin wa àti ọkọ rẹ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí kí là nàbí fẹ́ prevent ń ni àpọ́nlé mi tún nù fáwọn obìnrin àwọn kan rò pé àwọn gbọ́n ọgbọ́n ṣètọ́n ńgbà òun náà lọ yajú lẹ ọkọ obìnrin lákọ̀ọ́kọ́ ọkọ lẹ́ẹ̀kejì ọkọ lẹ́ẹ̀kẹta ojú rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá wálẹ̀ pé òun tún fẹ́ gbà padà sẹ̀ríà sì ní àjọ lọ tọ́bò mi wò wọ́n sọ di gbà wíyọ́ àwọn mi wá dondo ọgbọ́n ṣètọ́ nìpín ẹbẹ́ ni wọ́n ti ṣe ákìlù lásán ni wọ́n bá ti ṣe ákìlù tán nìsín dákun bá ń kọ́ kọ́ lè padà sí. Si ọ̀dọ̀ mi ọlọ́run ní kọ́sá ti fẹ́ wọ ni kọ́sá ti fẹ́ yín. èyí ń ní sẹ̀ríà ni ẹ má gbé ọgbọ́n ṣètọ́ ni wọnú òfin ọlọ́run ọ̀rọ̀ akànwá ti so igi wúyẹ́wúyẹ́ ìwọ̀n àfa àti ṣekútúbà pé ọ̀ya ìṣẹ̀kẹsẹ̀ òun sì kọ́ kọ́dẹ̀ lómi ń gbowó tí ń fi ń serú nǹkan bẹ́ẹ̀ ẹ̀kíbò lànà ibi ti pẹ̀lú ẹni bẹ́ẹ̀ nù hadithi mi ateisul musta'an anabi ló dàbí ẹran tí wọ́n yá fi gun ẹran akílọ̀ yàtọ̀ láàrin wọn lóòótọ́ pé ẹran tiẹ̀ pé ẹran wa yóò tí sẹ ní akọ pé bẹ́ẹ̀ ni òun ti rí gan nù ẹni bá dòǹdò pé ní òun ọ́ pilẹ̀ òfin ọlọ́run ní ẹbẹ́ nu ti ṣe akídùn náà ni wọ́n sì ti ṣe akídùn ọ̀ya òun ti kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà kọ́ba alẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ̀ àárọ̀ rẹ̀ tó ipò ń lọ fojú lẹ̀ gbogbo opportunities ti sẹ̀rí àfún ó waste rẹ̀ anabi ni kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ase wúyẹ́wúyẹ́ kọ́ ó kó lọ lé rẹ̀ ẹ jọ gbé bí lọ́kọláya tí jọ gbé bí ọba wa ti ọlọ́run mọ́ lẹ́yìn gbani ó lè wá padà sí amẹ́nìkan wà á dọ́gbọ́n kan ọkọ̀ àárọ̀ rẹ̀ wà wá tẹ́sù mùsàárù kan pé wọ́sá ti gbé wọ́fẹ́fẹ́ àmẹ́lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ó ti kọ́ o kò sáyè yìí ń nu sẹ̀ríà nínú ẹ̀kọ́ tá a rí mbẹ́lẹ́ yìí ni pé gbogbo hiyal gbogbo ọgbọ́n kọ́gbọ́n irú ọgbọ́n àwọn yahudi téèyàn máa fi rò pé àbóhun lè bọ́ mọ́ ọlọ́run lọ́wọ́ níbi òfin ọlọ́run kéèyàn má tan ara rẹ̀ o ẹ wo gbogbo ara tó kó bá àwọn yahudi nù. No àwọn Yahudi dá ọgbọ́n débi pé ọlọ́run ní wọn má pẹja níjọ́ sátọ̀dé wọ́n wá rí i pé ọlọ́run tó lè béèyàn sọ̀rọ̀ tó lè kọ́múnikéètì sáwọ èèyàn ó lè kọ́múnikéètì sẹ́ja náà àwọn ẹja sì ti gbọ́ yé pé ọlọ́run fáwọn láàyè níjọ́ sátidé yàtìhìm yawma sabtihim shurra'a kúránì láwọn ẹjọ́ ma wá lé fún àwọn ẹja náà wọ́n fura freedom. freedom níjọ́ sátidé pé n ò bí yahudi kan dáa kọ́ pa àwọn lónìí àwọn yahudi wá rí pé ẹ̀hẹ́n àwọn ẹja yóò jáde tó báyìí lánàá jimá bó bá sì ti dọ̀la sunday nísìnyí n ò ní jáde tó báyìí pé àwa náà dàbí ọgbọ́n bàbá wa ti di ìjọ jimá tí ilẹ̀ bá ń sú lọ wọ́n wá dẹ àwọn sódò àmẹ́mẹ́dẹ́ bẹ́ẹ̀ ń jọ sátidé o gbogbo àwọn èyí tó bá ti wá rọrí síbẹ̀ táwọn ní ah so ní sátidé ọlọ́run ti bá wọn ṣe àwọn firi ló wọ́n mọ̀ wá wọ́n mọ̀ kó ní wọn ní ẹ mọ̀ mú ọ ẹ mọ̀ mú ọ pé tọ́ba wa di sunday ẹ kàn nbẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa nbẹ nínú tí àwọn fi sori búnú pé àpẹja ah, ah, ń sátidé àpẹja ah, ní sunday la la pẹja akadẹ adẹ wọn kalẹ̀ ní jimani kódà àṣẹ kankan jọ sátidé mbẹ gbogbo àwọn ọgbọ́n báyìí gbogbo ẹ ti yahudi lẹ gbọ́ nísìnyítọ́ jọ wá lójọ́ pẹ̀lú mi lẹ́rìn táwọn fi sórí ibú nu o yẹn bá ti rò pé ọlọ́run àwọn òfin ọlọ́run ó clear kéèyàn máa wá dọ́gbọ́n máa wá yẹn ṣebí ṣebí yẹn ṣebí kìnnìkan ṣebí kìnnìkan náà ṣe báyìí bí yẹn bá ti aláwọ ara rẹ̀ bẹ́ẹ̀ kọ́ mọ àwọn tó ń jọ o nítòsí tọ́ sáwọn náà òun náà máa retí ọ̀pọ̀lọpọ̀ haramu táwọn yẹn ń jẹ lónìí bí ọgbọ́n bí ọgbọ́n náà wọn làwọn ń dá pàtàkì jùlọ àwọn haramu modern haram àwọn haramu banki, àwọn haramu ẹ stock market gbogbo àwọn haramu gbà ló déhùn wọn pa ló kọdà bẹ́ẹ̀ rìbá sì ni ọlọ́run ti sọ ọ̀rọ̀ rìbá ó ti gbé fọ́múlà rìbá kalẹ̀ gbogbo bí ọba ti di pé ìwọ ọ garanti ojú owó wọn tó garanti èrè fún ọ àwọn kan wá ní nàìjíríà náà bí ọdún mélòó kan sẹ́yìn wọn làwọn èèyàn máa wá sówò pé bọ́ba ti mú iye báyìí wá iye báyìí làwọn ò fún èrè inú àbí rìbá ogun tó ti di pé ojú owó mi ò gbọdọ̀ pé o iye báyìí sì tún ní kò síbi wọ́n ti garanti èrè inú owó èrè ni ti ń jẹ́ pé ó lè wá ó sì lè má ó lè má wá ní kuraani fi ni wà halalahu bẹ́yà wà harama riba kéèyàn má tara rẹ̀ o ìyàtọ̀ ń bẹ láàrin òwò àtẹ̀lé nípa báyìí àwọn gbọ́ híyàlù gbọ̀ngbọ́n nkankan ọgbọ́n tẹlomiin tí ẹ bá rí tẹlomiin fi ń tanra rẹ̀ ń bi òfin ọlọ́run kọ́mọ ò lè tán ọlọ́run o wàláyé rí ara yẹn lèyàn ń tán bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ah, ọlọ́wọ́ ọ̀fẹ́ nǹkan bá jìnnà sí i ni kọ́dà náà àwọn gbọ́n mi bẹ tí ọba la ká ìmú àwọn ẹ̀yàlú mi tí ọba la ká ìmú bẹ́ẹ̀ lómi bá wà nù awẹ̀ ọmọ pé ẹ eh, alifájàrí eh, ti yọ ẹ wà ní ọmọ ti sí wíńdò torí kọ́ bá jẹun pé eh, àtàyàtàbà yá náà lákùn òun ò sì tí ì rí ṣé èyí wọn ọ̀tí ẹ̀ èyí wọn kọ̀ bá common sense mu gbogbo orú àwọn nǹkan báyìí kéèyàn kéèyàn má kọ́ kò lè tan ọlọ́run àfi tí ọba tanra rẹ̀ o nípa báyìí anabu muhammed sallallahu alaihi wa sallam ojú oyé wa nù àdìfì yìí pé kò sáyé ọgbọ́n ẹ̀wẹ́ nù sẹ̀ríà pé ọ̀rọ̀ á padà sọ́dọ̀ pé ẹ kàn ṣe yìgì wúyẹ́wúyẹ́ kan kọ́ hátà tàdúkì ọ̀sẹ̀ ìlàtàhù wàyàdúkọ̀ ọ̀sẹ̀ ìlàtà qalat ìyá ńlá wa aisha tún tẹ̀síwájú ni wa abubakar indahu níjọ́ tárábìnrin yìí ń sọ̀rọ̀ yìí abubakar wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wa khalid bin sa'id bilbab yantadiru an yu'dana lahu khalid bin sa'id wà lójú ọ̀nà ń tiẹ̀ tóun náà retí ká anabi ò fún un láàyè pé kóun ọ̀ wọlé ẹ̀kọ́ kan tún nù àsìwọ̀n ìjà wọlé anabi sallallahu yantadiru hatan yu'dhana lahu ń retí kí wọ́n sọ fún un pé bisimilayi wọlé àmọ́ kéèyàn ti wá já wọlé tán ẹlòmíì ó ti wọlé tó tó sálámà gan gbélé iná ọba ẹ̀kọ́ ìsìlámù mu mẹ́yàn bá fẹ́ wọlé tí èsè lé tẹ̀yàn èyàn bí wọn gbé sẹ́nu ọ̀nà ni bílẹ̀kùn náà lèyàn ọkàn ni bẹ́yàn sálámà ni wọ́n gbọ́dọ̀ sọ fún yàn pé kéèyàn wọlé kó tó wọlé. fanada ya ababakar. Aba khalid tí òun wà lẹ́nu ọ̀nà lẹ́kùn ọwọ́ à ń pè abubakar siddiq ala tasma'u ila hadhihi ma tajharu bihi inda rasulillahi sallallahu alaihi wa sallam ah, ìwọ abubakar ọ gbọ́rú ọ̀rọ̀ tóbìnrin yìí ń sọ ń sì tún lè sọ wájú ànábì la hayaa fi diin ìtìjú tí ọba ní jẹ́kẹ̀yìn ọgbẹ́sìn yé àìtìjú rẹ̀ o àmọ́ tìjú àṣà ọ̀rọ̀ àṣà àmọ́ tìjú ẹ̀ o òun lárabìnrin yìí ò fi lantí ò ṣe é làmọ́lẹ̀ kò ṣe kínní kò làmọ́lẹ̀ ànábì ló píìkì ẹ̀ nù inú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi tí a kọ́ń bì ní pé èèyàn gbọ́dọ̀ tíjú débi pé kí wọ́n á kán wá pé èmi ni mọ̀rú nǹkan báyìí ẹlòmíín sì ń sin lọ́n pẹ̀lú àìmọ̀ kan títí òfìfẹ́ kó o láyé Ya, ibi tó ń dàgbà dé ikú ń sẹsẹ mọ wá béèrè kí ni ìdájọ jánaba ńgbà tó ọba mọ àbí ńgbà tó mọ kọ́dà ńlẹ̀ yorùbá náà wọ́n ní ni wọ́n ní àìdàgbà mọ sàwó <laughs> mo rò pé òwe lọ́rin lèyí wọn torí ọ̀pọ̀lọpọ̀ mọ sàwó pé èèyàn ọ̀rọ̀ mọ dàgbọ̀ mọ sàwó bẹ́ẹ̀ ọba mọ bẹ̀ kọ́ mọ bẹ̀ náà ni gbẹ̀mí mọ dàgbà dé yìí kírun mi ọmọ wa mọ sàwó àà ńgbà tí èèyàn ọba ti mọ bẹ̀ kọ̀ mọ́ náà nù <laughs> nípa báyìí ẹ dákun ẹ̀yìn ẹ ti ju débi tí ọba yéèyàn pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wàláì nínú experience téèyàn ní tẹ́nìkọ̀ọ̀kan yín náà ó ti ní pọ̀lọpọ̀ ní fìtìjú sin lọ́hùn kò yé kò mọ̀ kò sì fẹ́ béèrè eléyìí ṣe excuse fún yàn lọ́dọ̀ ọlọ́run o àti wàá gbọ́ irú mi ni àti wàá gbọ́ báwo àgbàlagbà làwọn abubakar àwọn umaru fi kéwú radiyallahu ta'ala anhu gbogbo àwọn aṣáájú wa dáadáa ni wọn sọ méke abubakar siddiq ọdún méjì lànàbí gbà lọ́wọ́ rẹ̀ ọdún méjì péré lànàbí fi sàgbà rẹ̀ ara àwọn tó tiẹ̀ sàgbà anabi wa muhammad sallallahu alaihi wa sallam àwọn abbas àwọn baba àti abubakar gan ibn abu kuhafa gbọ́n náà wá béèrè njẹ́ òye wọn lọ́dọ̀ anabi ẹni tó tó yàn bí tó nípa báyẹn dákun èyí àìtìjú ntí ọba kó báyẹn lọ́dọ̀ ọlọ́run o ọlọ́run sì ti ṣe ń rọrùn kọ́dà bó yẹ pé ní èyàn wá wò pé ní irú mọ́sálásí báyìí kí n máa wá bẹ̀rẹ̀ rọ àwọn kan báyìí kọ̀ pọ́n mi lé ó lè wọ́ ọmọ kéwù kan tí ọ̀rọ̀ bá yé ọmọ fún lówó pé ń máa ké tíra yìí lọ́dọ̀ rẹ o wọn máa wọn ti ń ṣe bẹ́ẹ̀ ńlọrin yìí nísìnyí tí wọ́n mọ̀ pé bá a ti ń sáré tó ń pọ̀ ọ̀rọ̀ ta yé yìí àkásá díẹ̀ ń pa àtàlìkè àmọ̀ náà o èlò ni ọ̀nà ọ̀mọ̀ ń tọ́ ná síbi ta yé ọmọ yìí ọba ti darí lé kéwò ní ma fún ọyẹ báyìí mí náà fẹ́ ké ìró àwọn tíra báyìí kódà mọ mọ amáwulẹ̀ mọ dáa kọ́ náà bàbá wa dáadáa ní ọtí àfa bá wa ń kọ́ ń kéwú tí bíbí kan bá wa fẹ́ pàkásọ yọ wá ifá fà pé má wọrí yọ wà tẹ fóònù pé tọ dókítà mo wà nílé kéwù ni o àfa mi ọ bá yín <laughs> sọ̀rọ̀ nísìnyí pé ẹlákùn ẹ tú bí báyìí fún wa kò sí kò nira ẹ gẹlẹ yẹn ọmọ tìjú ń pa ọ̀rọ̀ Ọlọ́run so ẹ dákun ẹ já kẹ́kọ̀ọ́ nbí eléyìí náà ntí ọba yéèyàn kéèyàn ò béèrè mẹyàn bá wò pé ní a ní gbàgbà báyìí lè má béèrè o lè lo ọgbọ́n ìmọ̀ ọmọ lọ bẹ́ nìkan lé àbí ọgbẹ́ nìkan tí tí ọmọ wa kọ díẹ̀ díẹ̀ Ọlọ́run ó ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ yóò ṣe ní rọrùn fún gbogbo wa. وعن أنس بن مالك رضي الله عنه قال من السنة إذا تزوج البكر على الثيب أقام عندها سبعة ثم قسم وإذا تزوج الثيب أقام عندها ثلاثا ثم قسم ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ بني obìnrin توني tí anas ibn malik gbà wá lọ́dọ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn obìnrin bí wọ́n bá ti gbọ́ àtọkùnrin náà tóun náà ń fi irú ẹ̀ tọ́ báyìí dùn wọ́n ká gbọ́ ìlọ̀ tá anabi kì fún wa o sallallahu alaihi wa sallam hadithi yìí dá lórí oníyàwó méjì oníyàwó mẹ́ta àbí mẹ́rin kò ju mẹ́rin náà lọ ní òfin tọ́lọ́hún ọgbẹ́ni ọba ti fẹ́ ju ìyàwó mẹ́rin lọ kò sínú ọmọlẹ́yìn anabi o sọlá sọlá torípa àwọn tí wọn yìí ṣe mùsùlùmí tí wọn ti fẹ́ yàwó mẹ́wàá kí wọn tó di mùsùlùmí nígbà wọn wá bá anabi anabi ah, o pé nígbà ti fẹ́ kó tó di mùsùlùmí o kò ṣe anabi wí lọ́ọ́ mú mẹ́rin wọn ọ̀yọ̀ǹda àwọn yòókù tọ́ba pé ntí anabi ó ṣe gá gbé fẹ́ à ń bèlè ẹni wọn wá bí sínú ìsìláàmù ẹlòmíín fi ọgbọ́n ẹlòmíín fi ogójì wọn tún máa pẹ́ ẹlòmíín láàfa kọlọ́nkọ́ máa ti ṣètọ́ ni ó lò wá káwa náà má dẹ̀ra wa lẹ́kẹ̀ẹ́ fún ṣètọ́ ni ọ̀nà àti gbára ẹni là kó lọ́dọ̀ ṣètọ́ wọ́ọ̀lì kìtàbù wa sunna òun ni kéèyàn máa tẹ̀lé alukur'ani àti sunna anabu muhammad sallallahu alaihi wa sallam nípa báyìí ìdájọ́ tó wà nù hadithi yìí ó ní í ṣe pẹ̀lú ẹni tó bá níyàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin àwọn obìnrin yìí àwọn ẹ̀tọ́ wọn ẹ̀ gbọ́dọ̀ fi dùn wọ́n nínú àwọn ẹ̀tọ́ táwa ti máa ní oúnjẹ ní aṣọ wíwọ̀ ní gbogbo náwó tí ọkọ máa gbé nínú náwó ìyàwó rẹ̀ kò gbọ́dọ̀ torí pé ìyá kan ti dàgbà ọmọ èké lélẹ́yìí lópin ìgbà tí àtìyá àgbàlagbà àti ọmọge tí wọ́n bá ń jẹ́ ìyàwó rẹ̀ ìyàwó làwọn méjèèjì ń jẹ́ kò gbọ́dọ̀ fi àwọn ẹ̀tọ́ yìí dùn wá òun là nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ fi ni kọ́dẹ̀ tí ń bá sì ń ṣe bẹ́ẹ̀ ya'ti yawmal qiyamati wa shiqquhu ma'ilun àkọ́kọ́ ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ́ lálẹ́ kìyàmá kọ́dà kọ́ lọ́wọ́ tó dájọ́ ni pé bóńkà ló bá ń dìde ẹ̀gbẹ́ tí ó wọ̀ báyìí ẹni tó bá ní obìnrin ju méjì àjù kan lọ láyé tí ó wá ṣe dọ́gbandọ́gba láàrin wọn anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀tọ́ tí kò wá hàn tọ́pọ̀lọpọ̀ ọmọ òun ni anasi mẹ́nu báyìí òun lè tọ́ níta máa ń pè ní oorun nílẹ̀ yorùbá oorun wọn máa ń pè pé ó pin oorun fún wọn àsinu sẹ̀ríà lọ́wọ́ kìí ṣe ń tó lè máa decide lọ́wọ́ rẹ̀ ìmọ̀ pín oorun fún àwọn obìnrin tó bá ti jù kan lọ́lọ́dọ̀ ọkọ kan nínú òfin ọlọ́run ni gbogbo obìnrin lọ́lẹ́tọ̀ sí òru kan ìjọ kan òru kan ìjọ kan ìwọlọ́wọ́ àmọ́ bó ti pín láàrin ara wọn tí ó fi rọ̀wọ́ náà lọ́rùn tí ó rọ̀ àwọn náà lọ́rùn bóyá méjì ló fún kan ó sì fẹ́lẹ́ yìí náà níjọ́ méjì ó fẹ́lẹ́ yìí náà níjọ́ méjì wọn bá sì gbọ́ yí pé ká má máa dààmú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ jura wọn lóde obìnrin kọ̀ọ̀kan ọlẹ́tọ̀ òru kan àti àtọ̀sán kan èyí tó tiẹ̀ wá ṣe pàtàkì jù òun ni òru lóru sẹ̀ríà tó bẹ̀rẹ̀ láti kíni láti irun magribi ibi tó òru aago méjìlá èbó ló ní òru aago méjìlá o òru ti sẹ̀ríà ìrun magiribi lòru ti bẹ̀rẹ̀ ó sì di kíni ó di àṣùbà ntọ́fà bẹ́ẹ̀ ni pé ní olúwa ni wa ja'anna al-layla libasa wa ja'anna an-nahara ma'asha ọ̀sán kò nídìí pínpín torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ntọ́lọ́run ṣe fún ni ká fi wá jẹ kọba wa jẹ kọkan nù àwọn ìyàwó yìí ṣọ́ọ̀pù wọ rẹ fẹ́ gbẹ tira wọn èyí wọn kàn yàwó mi pé bọ́dọ̀ rẹ lẹ wà lọ́sàn á ọwà lọ́nà ìwájẹ rẹ ni kò sí pínpín àmọ́ tí magrebi bá ti ń dé ẹ̀tọ́ obìnrin ni pé ọ̀dọ̀ mi ni wọ́n gbọ́dọ̀ wà lónìí ọ̀dọ̀ mi ni ọ̀dọ̀ ọlámọyìn ni wọ́n gbọ́dọ̀ wà ní ọ̀la tọ́ba di la làbí wọn bá pé mẹ́ta ọ̀dọ̀ lamẹ́yìn ni wọ́n gbọ́dọ̀ wà èyí ń bẹ̀rẹ̀ láti magiribi tó sì fi di àṣùbà ẹ̀tọ́ wọn ni. àwọn afáàmọ́ wa pàkíyèsí wa pé ọ̀dà ńgbà tá a wí báyìí pé alikẹ́sìmọ́tò fi lẹ́yìn ẹni wọn bá jọ́ lọ́dẹ ńgọ́. gbogbo ẹ̀ làwọn afáàmọ́ wò pé èèyàn lè jọ́ lọ́dẹ kọ́ jẹ́ mùsùlùmí yóò lo ìsìláàmù náà. ọdẹ ò pé kéèyàn ọdí nǹkan mí kọ́ mọ́ lo ìsìlámù náà wọn ní àwọn tó bá jẹ́ pé ọlọ́dẹ àbí iṣẹ́ òru ni wọ́n máa ṣe bọ́yọ́ ọlọ́pàá shift alẹ́ lónìí àbí mẹ́díkù dọ́kítọ̀ ká má pọ̀ ọlọ́dẹ nìkan irú ẹni ọba ti rí bẹ́ẹ̀ pé léèlù tiẹ̀ ló di màá ṣànù nàhárù náà di kíni lè bá a sá ajẹ́pọ̀sán ni ọmọ ọmọ ibo lòun ọ wà kò rújú. láti àṣùbà títí tí wọ́n fi pè run magiribi ẹnìkan ló gbọ́dọ̀ ní ẹ̀tọ́ òun nínú àwọn ìyàwó rẹ̀ àmẹ́ ìtọ́ kọ́mọ̀ jẹ́nẹ́rálì ni pé wájà análẹ́yìlá libas bọ̀tà nítọ́ bá ní kọ́ọ̀sì àti pé ah, ọ̀sán òru níṣẹ́ tòun kọ̀ láìfi àti pé tí wọ́n máa pín ní ọ̀sán àmọ́ gbọ́dọ̀ pín ẹ̀tọ́ àwọn obìnrin ni bẹ́ẹ̀ yẹn ọba ṣe é bẹ́ẹ̀ bá ń kírun tí ń gbàwẹ̀ tí ń yọ zakara ń ta wínu àwọn kan wọ̀nyí lé ó lè fa àyàn lẹ́sẹ̀ ẹlẹ̀ lálùkì àmà o ẹ̀tọ́ àwọn obìnrin ni bẹ́ẹ̀ bá ti mọ̀ kó ń lé ju ìyàwó kan lọ. nípa báyìí eléyìí là ń pè ní alikosima ìpín oorun fáwọn obìnrin a padà ka hadithi o bàtà àwọn tí ó jẹ́ agbádìí fìyé láwọn adájọ́ kisima bá a ti wí ń bi ti tọ́ láàkùn. òun ni pé àmọ́ ẹ̀rọ pọ̀lọpọ̀ tí ọmọ wa béèrè pé inú àwọn ìyàwó òun ọ̀kan ń ṣe háìbọ̀ lọ́wọ́ àbọ̀sẹ̀sẹ̀ bímọ ni ń ṣe nífàásù àbọ̀ rẹ̀ ọ̀rẹ́ pé kò sáǹfààní bíi kí òun ó pín àǹfààní bẹ́ẹ̀ nínú sẹ̀ríà <laughs> torí pé sẹ̀ríà ọ̀ sọ pé dandan ni. Eh, ẹni tí oorun bá kàn pé kájọsepọ̀ wà láàrin èyí ń wò ṣe dandan káwọn obìnrin náà gbọ́ yín òye kìí ṣe dandan àmọ́ àti àjọṣepọ̀ wà kò sí ọgbọ́dọ̀ wà níbi tí ọgbọ́dọ̀ wà ni òun ni pé kìí ṣe excuse pé nígbà tí wọ́n ń ṣe haidọ̀ lọ́wọ́ ńkọ́ nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ ńkọ́ nígbà tó wá rẹ̀ ńkọ́ àyàfi tó yọ̀ǹda fúnra rẹ̀ èyí náà sì lẹ́rìí òun nìyá ńlá wa Saudatu bintu Zam'a nínú àwọn ìyàwó anabuwa Muhammad sallallahu alaihi wa sallam tó ti dàgbà Sauda ọ̀dàgbà púpọ̀ jàwọn Aisha lọ òun sì níyàwó kejì tá anabi fẹ́ lẹ́yìn ìyá ńlá wa Khadija kótó dípa anabi fẹ́ Aisha radiyallahu anha Aisha níyàwó kẹta ìyá ńlá wa ńgbà tá gbà dé fún rẹ̀ lólóhùn yọ̀ǹda àwọn ọjọ́ tòun fún Aisha pé ọmọ èké lòun ló fi lẹ́rìí pé bóbìnrin bá wá yọ̀ǹda tó bá tọrọ àyè lọ́dọ̀ rẹ̀ tó bá lòun yọ̀ǹda fún ọ kò láì fi àmẹ́tọ́ rẹ̀ ni tó bá lẹ̀ gbọ́dọ̀ lọ ọ̀ gbọ́dọ̀ lọ náà ni ọkàn jọ bí ẹ̀rín ni ọ̀pọ̀lọpọ̀ ní fi ẹ̀tọ́ yìí dùn àwọn obìnrin bẹ́ẹ̀ bá ti mọ̀ pé òun fẹ́ fẹ́ yàwó ju kan lọ ẹ̀tọ́ ni méjì ni mẹ́ta ni mẹ́rin àmọ́ mà pa àwọn òfin bẹ tẹ̀yìn gbọ́dọ̀ tẹ̀lé nínú àwọn òfin yìí ni ìpín àsìkò rẹ ní àárín wọn irú eléyìí tá a wílẹ̀ kẹ́ lómi lè ká ìyàwó tóun kan wà lẹ́kọ̀ọ́ ọ̀kan wà nílọrin ọ̀kan wà ọ̀la ìfìyẹ́ gbọ́ra yín yé láti wílẹ̀ kan bọ́ba yìí pé oṣù kọ̀ọ̀kan lọ́ọ́ máa pín ní oṣù méjì méjì ní ìwọ lọ́ọ́ máa èyí tí ọba rí i pé ní kò sí bó ti pín yọ yọ tí ó dínkù ọwọ́ abẹ́ bọ́ba ti lóun yọ̀ǹda ọ̀yọ̀ǹda náà nù ẹ̀tọ́ rẹ̀ ni èyàn lẹ nínú sẹ̀rí èyàn lè pé òun yọ̀ǹda ẹ̀tọ́ òun àmọ́ ẹ̀jẹ̀ yẹn ń pa kọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ fọgbọ́n tírẹ́tìn rẹ̀ pé bọ́ọ̀bá sì gbà kọ́ mu bẹ́ẹ̀ àmọ́ kódò ó lè ó lè rọ̀ gábà rẹ̀ ọ̀bùn ní nǹkan ṣe ń tí ó dùn mọ́ pé nítorí pé wọn náà yọ̀ǹda ẹ̀tọ́ rẹ̀ báyìí èyí wọn ò láì fi àmọ́ nípìnlẹ̀ ẹ̀tọ́ obìnrin ni o téèyàn sì gbọ́dọ̀ fi dùn wọn nínú àwọn ẹ̀tọ́ yìí òun á nìyá ní ọ̀gá wa anasi wa wí nínú ẹ̀tọ́ nù sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni pé èèyàn ti níyàwó kan tẹ́lẹ̀ sẹ́mi pé kò sí pàǹpin òun nìkan náà ni. Pe, níjọ́ téèyàn bá wá ní tọ́fẹ́yàwó kejì ṣẹ̀ríà ìsìláàmù wo àárín ní pé a ah, ìyàwó tuntun tó ẹsẹ̀ wọlé yìí káwá pé ńjọ́ àkọ́kọ́ òun náà láti wá pé ìjọ́ kan náà lọ́kọ rẹ̀ ó lò lọ́dọ̀ rẹ̀ bá sì di lọ́la ó tún ti kú lọ́dọ̀ rẹ̀ ó ti lọ ọ̀dọ̀ ẹlòmíà àyè ń bẹ pé àkọ́ọ̀mà ń dà sábà kó lu ọ̀sẹ̀ kan lọ́dọ̀ rẹ̀ nǹkan àti bẹ́kàrà tọ́ba yìí pé ọmọ geni tí o ti lọ ilé ọkọ kan rí nùsùnà nàbì míyà bá ẹsẹ̀ fẹ́ mú díá lé adélébọ̀ kótó bẹ̀rẹ̀ pé a máa pin pé bíbáyìí la wà ń jọba báyìí la wà ń jọba yìí yọ kọ́kọ́ lo kíni ọjọ́ méje tá à ń pè ní ọ̀sẹ̀ kan tí ó sì nídìí pé ẹ padà san o bẹ́ẹ̀ náà ni tọ́ba ṣe pé àwọn méjì ni wọ́n tẹ́lẹ̀ téèyàn ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ẹlẹ́ẹ̀kẹta níbi tó bá bá pínpín dé láàrin àwọn méjì ti lé níjọ́ tẹ́lẹ̀ yìí bá fi wọlé ọ̀dọ̀ rẹ̀ ni ó wà fún ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje yìí wọn á di bákan náà bọ́jẹ́ mẹ́ta ni wọ́n tẹ́lẹ̀ téèyàn wá fẹ́ kẹrin bákan náà àmọ́ tó bá jẹ́ sẹ́yìíbù tó bá já délé bọ̀ tó ti wà ń lé ọkọ kan rí sàlàsà ìjọ mẹ́ta ni èèyàn ó wà lọ́dọ̀ tiẹ̀ fún ọjọ́ mẹ́ta kótó wa padà di pé yọ ma wa pín àsìkò yìí fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo eléyìí ní lànà tí sẹ̀rí àgbékalẹ̀ wa idha tazawwaja thayyibu aqama indaha thalathan thumma qasam lẹ́yìn náà ni wọ́n ma wá sí kínní ni wọ́n ma wá pín àsìkò rẹ̀ nínú fíkì hadithi yìí ọ wà nù rìwáyà míì bàtà limamu makidisi rìwáyà tí ó bá ti jẹ́ muttafaqun alayha kò ní mu àmọ́ riwayatun sahiha òun ni pé ńgbàtà nàbì fẹ́ yà ńlá wa ummu salama radiyallahu ta'ala anha ummu salama adelebọ̀ ni ó sì bá òun la wí ni ọba àwọn obìnrin lé ìyá ńlá wa khadija ti kú àmọ́ sauda ń bẹ aisha ń bẹ hafsa ń bẹ gbogbo àwọn ìyàwó anabi tó ṣáájú ummu salama nìyẹn radiyallahu ta'ala anhunna ajma'in nígbàtà nàbì fẹ́ kílẹ̀ tọ́ tí ó mú sálámà ní ìjọ mélòó ìjọ mẹ́ta ẹ̀tọ́ ọjọ́ mélòó ìjọ mẹ́ta ibẹ̀ nìdájọ́ kan ti wá wáyé anabi wá sọ fún pé nṣeeti sabbatulaki wa sabbatuli nisa'i nṣeeti sabbatulaki wa sabbatuli nisa'i lọ́wọ́ àdófin bẹ́ẹ̀ yẹn bá wá bóbìnrin tọ́jádélé tó ìpéjọ mẹ́ta lẹtọ tiẹ kótó di kọkọ mọ pin tọwa ní a ìjọ mẹ òun fẹ́ kẹ wà lọ́dọ̀ òun fọsẹ kan anabi ní ọlá ìfi àmọ́ pẹ̀lú condition condition ni pé bọ ọba ti gbàjọ méje àwọn tó ọba ńlẹ náà wà gba ọjọ́ méje méje ìyẹn ni pé kí ọkọ tún tó padà sọ́dọ̀ tiẹ bọba ipá àwọn mẹ́ta ni wọn ọdẹyìn ọ̀sẹ̀ méjì aha bọ́ba yìí pé àwọn mẹ́rin ni wọ́n ọdẹ yẹn ọ̀sẹ̀ mẹ́ta bọ́ba sì tẹ lọ́rùn pé ìjọ mẹ́ta sẹ́mi ìjọ mẹ́ta ò nídìí sísan o ìjọ mẹ́ta kò nídìí kíni ẹ̀tọ́ tiẹ̀ nu àmọ́ tó bá ti fi lè níjọ́ méje lòun ọgbà sàbáàtú lákì wọ́n sàbáàtú lè ní sáàyè àjẹpẹ́ ò ní ẹ̀tọ́ kan tó yàtọ̀ fáwọn náà mẹ́nu ní ibẹ̀ láti mú ìta wílà kọ̀kọ́ ni pé bí. Bi kọ̀ǹdíṣẹ̀ ẹlòmíì bá gba pé ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n máa pín fún wọn kọ̀ láìfi bọ́bá ìkóṣù kọ̀ọ̀kan ní kọ̀ láìfi so gbogbo eléyìí ni ìlànà tí Islam là kalẹ̀ tó sì yẹ kí kádàkùn ká mójútó ẹ mẹ́jà wò pé a ṣerú eléyìí wá gbogbo ẹ̀ lọ́lọ́run ṣòfin rẹ̀ o bóbìnrin bá sì dákẹ́ tí a yàn jẹ lórí eléyìí kọ́ máa pẹ́ lálùkìyàmọ̀ ni ó ti gba ẹ̀tọ́ rẹ̀ ẹ dákun a sì ti sọ ara ń tí máa fáwọn èèyàn kọ̀ǹsánù kò yé dandan ni pé kájọṣepọ̀ lọ́kọláyọ̀ wà láàrin èèyàn èyí ń nínú àwọn tí agbára ọ̀ka kò ṣe déédéé ni bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọ̀fẹ́ pé bó ti fẹ́ràn lamọ̀yìn lọ́gbọ́dọ̀ fẹ́ràn làkàṣègbè àà la yukallifu Allahu nafsan ìfẹ́ tọkàn là ń wí o àmọ́ fẹ́ táwa lè fojú rí ọgbọ́dọ̀ ṣe déédéé kí ni fẹ́ táwa lè fojú rí ni pé ọgbọ́dọ̀ ra gíní fele yìí kọ́ wa ra sáfúlẹ́ẹ̀tì fele yìí kọ́ wa gbé wọn ti ní ò lè ṣe déédéé à ah, irú yìí nǹkan ntọ́ba rà fún eléyìí lọ́gbọ́dọ̀ rà fún eléyìí náà bọ́ba ra mọ́tò fele yìí ọgbọ́dọ̀ rà fún èkejì náà àmọ́ bó tilẹ̀ wù kọ́ jẹ yóò ní mẹ́ìlú ọkàn ọkàn rẹ̀ wà lọ́dọ̀ ọkàn ju ó lè jẹ́ pé wà tọkàn ń wù ó lè jẹ́ pé wà tẹ́kàn ní èyí ń ọlọ́run ọ̀jẹ̀ wa ń pàǹtà lágbára àmọ́ èyí tí ó hàn tí gbogbo èèyàn máa rí táwọn obìnrin yìí náà máa rí túláàsì ni kò sí déédéé láàrin wọn nípa báyìí ẹlòmíyìn tiẹ̀ wá bá tiẹ̀ débi tó burú débi pé àìṣedéédéé ọmọ lórí àwọn ìyàwó mọ́ ó tún transfer rẹ̀ lórí àwọn ọmọ ọmọ kan ní ọ lọ private school wọn bá ma kàwé lsmb lábẹ́ igi ibẹ̀ lọ́mọ tẹnìkọ́ lọ bí wọn bá sì kakọ̀ kanú gbogbo ẹni máa ń dánrú ẹ̀ wò yín sẹ́lọ̀ wò ẹlòmíì ó burú débẹ̀ pé ó ti àìṣe déédéé ń ó ti kó kọ́dọ̀ ti kó ní lẹ́bù tàwọn ìyàwó ẹ̀ máa rí láàrin àwọn ọmọ tó yẹ kóhun náà ló bí gbogbo wọn kò kóhun kóhun bí ẹnìkan nú wọn o gbogbo àwọn eléyìí kò dá o àti ka hadith Nu'man ibn Bashir rí fúnra wa ń bì yìí njọ tí baba nọ̀mánu lóhùn mu nọ̀mánu kankan torí ìyá tiẹ̀ anabinila tó ṣidni alalijawo má pè mí sẹlẹ̀rì àbòsí ṣé gbogbo àwọn ọmọ rẹ ló fún ní àwọn oníkèsè gbogbo wọn àà anabini ẹkọra yín kò yàn ẹmẹ jẹ́rìí sí àbòsí nípa báyìí ẹja mójútó lẹ́yìn ọ̀nà ìṣedéédé láàrin àwọn ìyàwó bákan náà ní ìṣedéédé láàrin àwọn ọmọ. bá a ti wí lẹ́ẹ̀kan lè fẹ́ràn ọmọ kan jù kan lọ o àmọ́ ọgbọ́dọ̀ fi hàn ọgbọ́dọ̀ fi hàn in the sense that ntọ́ bá fún eléyìí kò gbọ́dọ̀ yàtọ̀ fún ntọ́ fún eléyìí ọmọ mi ò burú ọmọ mi ò níwà tó bá téèyàn mú o pé ní fi fẹ́ràn ọ̀kan jù kan lọ la yukallifu Allahu nafsan ọlọ́run ọ̀jẹ̀ wa ń pa pé dandan ni kí ìfẹ́ ọkàn kò déédéé bẹ́ẹ̀ náà ni ta sọ débẹ̀ Eh, àjọṣepọ̀ ọlọ́kọláya kìí ṣe dandan ni kó ṣe déédéé àmọ́ ọ wà níbi tó ọ wà gẹ́gẹ́ bọ́ ọba ti pín in ìmọ̀ lóru ni lálẹ́ ni fẹnitọ́ kọ̀sán ni ń ṣiṣẹ́ àbí lọ́sàn-án ni fẹnitọ́ jẹ́ pé alẹ́ ni nínú fíkẹ́wò hadithi yìí obìnrin tó bá tíráàbù ńkọ́ tó rìnrìn àjò kìí ṣe pọ́kọ lólóhùn ò wá àmọ́ òun ló ní òun ò ní sí ń pé àwọn lọ òde ìyàwó àbí aha àmọ́ òun láì sùn èyí tá a bá wí báàbù mi tún nù mo rò pé tí ń tán náà nísìnyí náà àwọn ìyá wa ò tí ì lọ àìsùn tó bẹ́ẹ̀ mọ́ inṣàlá torí pé kọ́dà níjọmọlúàbí gan-an ó kù púpọ̀ káàtó ní faranda ẹnìkan àwọn èèyàn kan wá tí ì pé wọ́n lé wọn lé wọn wọ́n wá sùn kalẹ̀ ní títì ẹ̀dàkùn kí ni bẹ́ẹ̀yàn bá fẹ́ jí lọ bí ìyàwó láago mẹ́rin òru ó lè jí àbí bí a fẹ́ tètè débẹ̀ ni àwọn tó sùn bẹ̀ ò ní tí ì jí gan tó ti débẹ̀ bó ṣe yẹ kóbìnrin mùsùlùmí ó rí nu o gbà ń lọ wá filẹ̀ nílẹ̀ a wá lọ torí kò sí kílò tó mọ́ wọn nídìí àti tọ, ẹlòmíì wọn nídìí àti ntọ́yẹ kọ́ bà sírí ara rẹ yọ wá di pé lójú títì ń bí gbogbo eléyẹ dákun kọ́dà ní làákà ìgàn òkú díẹ̀ káàtó ọlọ́run yóò ẹ̀yin ìyàwó ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin yín lé òní yìí tá n kà yìí yín àwọn yín àwọn yín ni náà yín di pé so ọlọ́run ṣamọ̀nà wa nípa báyìí ìdájọ́ sẹ̀ríà lórí bóbìnrin bá travel pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ tó ní ọ̀nà méjì ni tọ́ba travel bí idini zawji ha tọkọ rẹ̀ yọ̀ǹda fún àbọ̀ travel láì yọ̀ǹda fún ọkọ rẹ̀ léyìí tó kún ayé lónìí ọmọ náà lẹ́nu mi ọmọ aràn kalẹ̀ pé bàbá yín bá dé ẹ sọ fún un pé. Eh, ìyàwó tó ń wí fún ní jò ní òní ni ọba díẹ̀ wí fún tọ àbí ọkọ yọ̀ǹda àjọ kan fún ibẹ̀ náà ní tí wọ́n á ń fóònù pé àwọn olè dé mẹ́lò ní ọdọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ gbogbo eléyìí ń kọ̀lẹ́tọ̀ ọ̀pin kankan ma kò sì gbọ́dọ̀ béèrè tó bá dé gbogbo obìnrin tó bá lọ fún rẹ̀ láì ṣe kínni láì sí yọ̀ǹda ọkọ kódà pínpín nìkan kí ó sọnù fún àwọn àfáà ní náfàkọ rẹ̀ náà sọnù tọ́ba yìí kó ní ntọ́kọ máa rà fún ẹnì kọ̀ọ̀kan wọn lọ́sọ̀ọ̀sẹ̀ ní èlùbọ́ ni ní nkankan ni bí ọba fún tiẹ̀ láàrin ìgbà wọn kò gbọdọ̀ béèrè kò sí kóòtù tí ó gbọ́kọ lọ tọ́ba ti lè lọ láì sí ìyọ̀ǹda. àmọ́ tí ọba yìí pé ọkọ náà rí reason pé ọyẹ ah, kọ lọ ibi lọ yìí ní ọ̀nà halali ẹ àrínú púpọ̀ nù àwọn afa tí wọ́n ní àtọ́ba ah, jẹ́ bẹ́ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ń o tá ọkọ ni ló fi lọ bàbá wa dé kọ́kọ́ àrẹ́ǹjì bí ọba ṣe وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Number six. Nine. bon les intolérants donc eza monana ti kó ńlọrin ma wọ́n ń pe ìjókòó wọn náà ní markasu silmi àbí nǹkan gbà wọn ara tí wọ́n fẹ́ máa ṣe náà ni pé káwa mùsùlùmí náà create irú opportunity bẹ́ẹ̀ torí pé bí ọba sí àwọn èèyàn wọ́n lọ bí tọ̀hún wọn ó sì so wọn pọ̀ wọn ó so eré eléré pọ̀ mọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ẹ̀dá kan tá a fà wí ẹnitọ́lọ́mbá ní kí ọlá kìtìyàn rú bẹ́ẹ̀ inú téèyàn lè fi gba aláda ni ẹ pàpẹ ní kìí ṣe gbogbo obìnrin náà ni ń tètè máa rọkọ tó ti sósì ti tó ọkọ ni kìí ṣe gbogbo ọkùnrin náà ní tètè máa rí ìyàwó ó sì ti tó ìyàwó ni èyí lè wá ràn wọn lọ́wọ́ ọkàn pé ń tí ẹ̀ẹ̀kan wá àwọn tí ń bá ń ṣe nǹkan báyìí wọ́n gbọ́dọ̀ jẹ́ ni ọlọ́run wọ́n gbọ́dọ̀ jẹ́ kínni ẹni ọlọ́run ládàá lè fẹ́ gbà kọ́ mọ́ mọ́ yín lọ́wọ́ irú ọ̀nà téèyàn lè fi sẹ́ńbi yíyún ni pé kéèyàn parọ́ fún kan nú àwọn méjèèjì irú ta mọ̀ ń pa eléyìí ká má jẹ́ kó hàn sí eléyìí pé ńgbà wọn bá délé tán wọn mọ̀ lọ yanjú ara wọn à ẹsẹ̀ ni o a gbọ́dọ̀ wádìí kọ́dà wọn báyìí pé ó ní àrùn kan a gbọ́dọ̀ jẹ́ ọmọ bọ́kọ ni bí obìnrin ni tọ́ba wa lọ́tẹ̀hún lọ́rùn ẹ̀yin ò gbọ́dọ̀ ládàlẹ̀ yìí fẹ́ gbà ẹ má jọ dẹ́ṣẹ̀ ara ọ̀nà tí mo rántí nísìnyí tẹ́lómi òfin máa ṣe lọ́n gbá irú ọ̀nà òun ni kọ́ máa fẹ́ fẹ́vọ̀ ẹnìkan tí ó wàá padà jẹ́ ewu fún ẹnìkejì títí ẹni pé èmi ó jí sí ọlọ́run láàrin yín tẹ̀ fi ní kó sọ́wọ́ lọ́wọ́ irú eléyìí ọ̀dà ọ̀nà téèyàn tún lè fi lè ṣe lọ́hùn bẹ́ẹ̀ ká jìnnà sí ẹ lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ayín di wàlíyù o ẹlẹ́tọ́ àti wá dóńdó pé àwa la máa fi wọ́n fúnra wọn ara ìgbésẹ̀ tẹ́ gbé náà ni pé tọ̀ ẹ bá wa gbà yé lọ́dọ̀ pàtàkì jùlọ ọmọbìnrin bá wa sọ nílé fáwọn aláàjì pé àfẹ́ wa yọjú sí wọn àwa láwa ṣàlàyé pé ẹni báyìí ni wọ́n fẹ́ fẹ́ sista kínní ẹ̀yin lẹ́sìn làṣẹ àti fífún àbíkẹ́ má fífún àmọ́ ntàwa rí ni ntàwa rí ni irú èèyàn báyìí ni irú èèyàn báyìí ni ọyẹ gbọ́dọ̀ sọra yín di awuliyawo pípẹ́ iná lẹ́ẹ̀ máa wá fobìnrin lọ́kọ àbí lẹ́ẹ̀ máa fò ẹ máa fọkùnrin yàwó lọ́dọ̀ ara yín gbogbo àwọn kaba yìí tá a bá ti lè mójútó kọ́dà nọ́ọ̀nà tí yẹn lè fi gba aláàdá ni torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní í láwùjọ yìí a ti rí kéèsì ọmọ ilé kéwú ọmọ tí ń lọ ilé kéwú tí ń lo hijabu tọmọ kan sì parọ́ fún un pé musa àbí kínní kan lòun àṣejọ́nù ni ó ti wá fún un lóyún tán tí ó ti di wà kàn yí pé kò síbi tí ó lọ mọ́ ni ó ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ pé jọ́nù lòun o ní tó ṣẹlẹ̀ ni kì í sọ̀rọ̀ àlọ́ ni mo fi ní ládàpọ̀ ń bẹ́ẹ̀ àmọ́ àwọn tí ó bá ṣe é wọ́n bẹ̀rù ọlọ́run o Allahu ta'ala alam. ní ẹja ṣetán. a lè tí ìbéèrè ọ̀dà obìnrin. nọ́mbà sẹ́yìn. Wa alaikum salaam. ìmọ̀ràn tí a fúnra ẹni bẹ́ẹ̀ ni pé kó gbéra rẹ̀ jìnnà síbi ẹ̀ṣẹ̀ ẹ̀ẹ́ èmi ọ̀gbọ́n tó fa tí ó lè fa kéèyàn máa lọ jẹun ní ẹ̀ẹ́ family house ẹ̀gbọ́n yẹn àbí nǹkan tẹ́lẹ̀ náà lẹ́ni tóun náà bá ti tó ń jẹ fún rẹ̀ ẹ̀ẹ́ ní kúkúrú irú ẹni báyìí ọ̀nà ẹ̀ṣẹ̀ níbi tí ń lọ òun gbà tóun náà ti fojú ara rẹ̀ rí kéèyàn ó sì jìnnà sẹ́ṣẹ̀ bó bá ti lágbára máa ọlọ́run ọsọ́nù ń jẹ ọ̀rọ̀ fún gbogbo wa tí ò ní mú wa máa ṣẹlọ́run náà. ẹjọ àwọn tó wà ń ta ariwo wọn ń wọlé o ẹlẹ́kùn ẹ̀wí fún wọn ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn ìbéèrè tí ó ṣe pàtàkì ni ẹni tó bá kàn lọ́mọ ni lódodo obìnrin mi wà nílé ọkọ ọdún kan ọdún méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ò tí yọ̀ǹda pé kí ó bímọ ṣẹ̀ríà òṣìṣẹ́ léwọ̀ kéèyàn wá ọ̀nà ìwòsàn tó jẹ́ halali fún àrùn tí ń bá ń ṣèyàn kódò òfin mọ́bẹ́yìn ọba bímọ kọ́lọ̀ wádìí ní ọ̀dọ̀ àwọn tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ láwọn dókítà pé kíni ń fà torí ó lè jẹ́ pé nǹkan kíni ń fà ń gbà míì tó sì ti parú nǹkan ní tì tọ́lọ́run ó sì gbàdúrà rẹ̀ ara ń tí náà ni pé lódodo òun ni pé nínú eh, ètò tọlọ́n òun ni kọ́ láwọn àgbà kan tí ó ṣe pé ní ntí ọ ntí ọ papọ̀ ní nǹkan obìnrin àti tọkùnrin tí dọ́mọ ọ láwọn àgbà kan tó ṣe pé ní ìmọ̀ yọ wà prepared wọ́n rẹ́dí ju àwọn àgbà kan lọ lára obìnrin láàrin oṣù kọ̀ọ̀kan òun ni àfa ń sọ àwọn dókítà wa gbarú ẹni bẹ́ẹ̀ yẹn ju pé tọ́ba ti dirú bàbá yìí kọ́dà lápèjúwe wọ́n máa kọ́ wọn pé ńgbà tí temperature rẹ̀ bá tọ́ba high kọ́ máa fi nǹkan wọ́n because ńgbà òun ni hẹ́ẹ̀gì rẹ̀ ni ó ni ó ra yé àti kìí ṣe pé wọ́n ń ṣe nǹkan kan yàtọ̀ fófin tọ́lọ́run àwọn kan wá dìde bíi pé ní kìí ṣe náà ni ó ṣeé ṣe kí àjọṣepọ̀ di àmọ́ àwọn àsìkò báyìí àfa wa ń béèrè pé irú obìnrin yìí tó wá jẹ́ pé gbàtọ́ kọ́ ń pín fóun kọ̀ bọ́ sí irú bàbá yìí ń kọ́ èsì rẹ̀ àti wá àti fọ́ lẹ́ẹ̀kan ẹ̀tọ́ tó ń kálukú ẹ̀ gbọ́dọ̀ fi dùn bọ́bá wa rí báyìí ọkọ ni ọ̀ wá lò làákàyè yọ wá àpìlì sí bóyá ìyàwó kan ní èkejì ní bóyá méjì ní wọ́n ní bóyá mẹ́ta ní wọ́n ní táwọn sì ti bímọ. Si pé ìyá alámọ̀yìn báyìí báyìí ni wọ́n wí ní hospital tọ́ba jẹlẹ̀ pé kò ní ma jẹ́ gbogbo ìgbà náà ni ó jẹ́ pé jọ ẹ̀tọ́ tiẹ̀ ni yọ yẹ kọ́ wà lọ́dọ̀ ẹlòmíín bóyá bí ẹ̀kan abẹ́ méjì pé tọ́ba ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o dákun ọmọ yọ̀ǹda fún ọmọ ìyá rẹ̀ pé lọ́mọ ìyá rẹ̀ bí sẹ́rí àti ma pè wọ́n nu ọ̀tù bá gbogbo bí tá anabi ti ju èyí táwa ń pè lórogún anabi yẹ pè lórogún o ọ̀tùwù ọmọ ìyá rẹ̀ bóyá báwa ṣe ń wí yóò báwọn níjẹ́ ọmọ gbóná pé a yọ̀ǹda fún sísítà rẹ̀ ọmọ ìyá rẹ̀ kọ́lọ́hún ò fi gbàdúrà tiẹ̀ náà mo rò pé bàbá kó obìnrin mẹ́wàá kalẹ̀ torí wọ́n pé mẹ́sàn-án nu wọn ní a kí wàá ló le tó bá wọn bẹ́ẹ̀ ọ̀kan irú àwọn ọ̀kan òun náà àyè wọn ti wá wà nílẹ̀ nù sẹ̀ríà irú ọ̀kan òun kọ̀ wá burú kọ́kọ́ wá sọ pé tọ̀tọ́ bá wá jẹ́ bẹ́ẹ̀ bákan ni ṣé kí n yọ̀ǹda rẹ̀ kí n yọ̀ǹda wọ́ tọ́ba ipò ní gba irú nǹkan báyìí báyà ń gba àwọn làákà ìjẹ́ náà tó wá àbíkọ́ tiẹ̀ mọ́ ti débẹ̀ èèyàn lè wá fi sun àwọn òbí rẹ̀ pé báyìí báyìí ni mo wí fún òun náà sì mọ irú nǹkan báyìí bí ti mọ rí lára ebi wọn náà bímọ àmọ́ mo ti wí ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa ẹ̀gbọ́n àbúrò wa mo mọ̀ kí mi bá kó mẹ́wàá kalẹ̀ nù yín ẹ mẹ́sàn ni ó ti ni ó ti gbọ́rù nǹkan báyìí ọlọ́nkọ́mọsá gbẹ̀ntì ń bẹ lọ́wọ́ ọmọ ọlọ́nkọ́mọsá bùn wọn tá àlùbáríkà bí gbẹ̀ntì tó ti bí náà ọlọ́nkọ́ba tọ́jú wọn wàláhùn ta'ala a'lam a ti sọ yẹn náà obìnrin kan níwà ọkùnrin níwà obìnrin kan mọ̀nádá ọkùnrin mọ̀nádá obìnrin kan ń ṣe dáadáa sí ìyá yẹn ọkùn ò ṣe dáadáa sí àbí gbogbo àwọn excuses nu kò gbọ́dọ̀ débi ẹ̀tọ́ rẹ̀ tó hàn tá a wí bàbá mọ̀ kó sọ ò lè bí ààrẹ mọ́ yọ̀ǹda rẹ̀ kọ́mọ̀jẹ̀yàwó rẹ̀ mọ́ bọ́lọ́pin ìgbà tó bá sì wà níyàwó rẹ̀ ẹ̀tọ́ tó hàn à ń pín oorun oúnjẹ aṣọ láwọn tó hàn ni kò gbọ́dọ̀ sí yàtọ̀ láàrin wọn ẹ bó ti jẹ́ nìyẹn àyàfi irú èyí tá a wí pé ọlọ́ọ̀dẹ ọlọ́ọ̀bìkan láì gbà yọ̀ǹda ó ti fi rẹ̀ ju ẹ̀tọ́ ara ẹ̀ nùnà sórí náà gbogbo ẹyin obìnrin kan níwà ọ̀kan níwà kò gbọ́dọ̀ débi ẹ̀tọ́ wọn tọ́ hàn àmẹ́tọ́ pé ìfẹ́ tinú ìmú ẹ̀tọ́ ìbáṣepọ̀ láàrin lọ́kọ-láya gbogbo yìí ó lè wà affected tíṣẹ̀rí àná ó sì kọ́ ẹ́ mo kò wọ́n ti rí mu náà. àwọn obìnrin ṣé wọn ò ní béèrè ẹ béèrè lọ́wọ́ aleykum salaam. Hmm. yóò sì fún àwọn tó kù náà ó ti lọ mm. <laughs> eh. náà bẹ́ẹ̀ sì gírí ti lọ. Eh. naam ẹ sọ̀rọ̀. ní gbọ́ náà ẹgbẹ́ sẹ́nu náà náà náà. ẹ̀ kí wàá ní ìbéèrè yín. ẹnbọ sẹ́yìn rẹ́ńdà sáfíìsì lóòótọ́ Islam ò pé kéèyàn ó ṣe sáfíìsì fún yàn lọ́fẹ̀ẹ́ Islam ò pé kéèyàn ó ṣiṣẹ́ fún yàn ní ọ̀fẹ́ àfa onírin àwọn tí ma ṣètò òrìnnà ní àfa àmọ́ ẹni tí ń ṣètò orin nàná àtẹni tí ó ṣètò orin nà gbogbo ẹni ó bá ṣiṣẹ́ fún yàn Islam gbọ́ láyè kó péye báyìí ni èyí gbà kò síbi ọlọ́run ti ní dandan ó gbọ́dọ̀ sìn yàn lọ́fẹ̀ẹ́ ẹnu kò gbọ́dọ̀ sí yàn jẹ́ ń bẹ́ kò gbọ́dọ̀ sí kínní kò gbọ́dọ̀ sí yàn jẹ́ ń bẹ́ àwọn ọ̀nà tí ò ní jẹ́ kí yàn jẹ́ ọ wà ń bẹ́ irú ẹlẹ́yìn náà ti sọ ọ̀hún experience tèmi ni pé ìmọ̀ ti Nàìjíríà yàn yín o bọ́bá yìí pé lumi ni gbogbo iye owó kọ̀ọ̀kan iye owó tíkẹ́ẹ̀tì iye owó airport iye owó service charge yíyún náà wọ́n kọ gbogbo ẹ̀ síbẹ̀ òun náà ó sì rí i pé ah, iye báyìí ni wọ́n ta tíkẹ́ẹ̀tì iye báyìí làwọn gbà lówó owó páwọn rẹ́ńdà sáfíìsì bọ́bá ti rí i tó tẹ́ lọ́rùn ògbóye tẹ́ ẹ̀ bá lè pé bọ́bá ti tẹ́ lọ́rùn tẹ́ ẹ̀ tú láàsì rẹ̀ kò sí nǹkan kan Allahu ta'ala alam. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين